àtọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run lọ́lọ́run fún aṣíwájú wo ṣílá Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ọlá náà kọlọ́run bá ní kí ọlá kó bá mú dáwọ́ àwọn tàbí ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam àwọn ará ní ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam àdúgbẹ́ tí ó bá tẹ̀lú jọ́ọ̀nà tó rí ṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam làkalẹ̀ tí ìjọjọ́ kẹyìn kọlọ́run bá ní kí ilé àti ẹ̀yìn kún ara wọn ọlá tó tóbi ọlá agbára مبني أولا وآخرا على إعطاء كل ذي حق حقه الإسلام رẹ̀ nípìlẹ̀ àti nígbẹ̀yìn ẹ̀ gbogbo tí ń jẹ́ Islam pátápátá a mọ́ lórí ká fún ẹlẹ́tọ̀ọ́ ní ẹ̀tọ́ ẹ̀ tí tó fi dọ́rọ̀ lọ́wọ́ bá ní kí ọlá in tí ń jẹ́ Islam tó gbogbo ẹni tó bá ní ẹ̀tọ́ lórí wa ọ̀ràn yẹn ní ká sí ẹ̀tọ́ yìí ẹ̀tọ́ lọ́ọ̀bà àríkẹ́ ọlá ọba tó dá wa tí ṣe pa fún lówó àbáṣìn fún tó bàbàrà tó wá yọwá látara kò sí tó wá dáwà lé èèyàn tó nílà làákàí kò dáwà lẹ́ranko kò dáwà ní nǹkan gbọ́rọ̀ gidi bí òkúta bí àpáta fún wa tá a mímọ̀ ilẹ̀ tọ́ ẹ̀tọ́ ọlọ́run bá ní gbé ká sìn ká sì mọ́ mú kankan pẹ̀lú ọlọ́run ní kíọ́lá ìdí ni tó fi jẹ́ pé ìbọ́lọ́run bá ní kíọ́lá wórogún níbi ìjọba dẹ́dà àbí níbi ìjọsìn àbí níbi orúkọ àti ìròyìn tó fi rọra ẹ̀ òun ni ẹ̀ṣẹ̀ tó gbọmgbọ́jù ẹ̀ṣẹ̀ kan tọ́lọ́run ní kíọ́lá ò ní dárí sí àbí tí ẹ bá gbèjù sílẹ̀ elédẹ̀ẹ́tọ́ ọlọ́run ní kíọ́lá lábẹ́ ẹ̀tọ́ ọlọ́run bá alékẹ́ ọlánúlá ní ẹ̀tọ́ òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam wà kí lẹ́tọ́ ànúbì lórí wa onítọ̀ átùhù fi ma àmà ká ṣe tán àti gbọ́ àti gbà àti tẹ̀lé gbogbo tọ́lọ̀ tààrùn tẹ̀sọ́lá bá pàwà láṣẹ wàṣìnáàbù ma náà ànhù wà zẹ́jẹ̀ ká sì gbérù sílẹ̀ ká jìnà sí gbogbo tó òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi gbogbo ohun tí aṣíwájú ẹ̀dá Muhammad sallallahu alaihi wasallam tó bá sọ fún wa pé bóòlù yìí nìyí àdé kìyàmà rí àmọ́ bá jẹ́nà ti rí àwọn bá màláíkà ti rí àti lórí àwọn òjíṣẹ́ lámọ́sùlátàlá lórí àwọn bẹ́ẹ̀ tí ń jẹ́tọ̀ ọlọ́run àtẹ̀jú àti ẹ̀tọ́ òdíṣẹ́ lámùsùlọ̀sọ́lám gẹ́ẹ̀bẹ̀ náà ara wa ìjẹ́yàn wa lálẹ́tọ̀ lórí ara wa èèyàn kan ò sọ pé tó ohun ohun ohun ṣe ọlọ́run bá pé ẹ òun le tàn bá lára ọmọ rárá ara wa náà lẹ́tọ̀ọ́ lórí ara wa a gbọ́dọ̀ ní ara wa lára kagbótò bá àlàyé rárá ara wa fẹ́ṣẹ́ kí ní ó lẹ́tọ̀ọ́ lórí wa débi yí a tó fà fẹ́ṣẹ́ jọsìn kí jọsìn yìí kọ́ ọmọ pa wá lára ìkọ́nà ó tọrọ lọ́wọ́ àdọ́sọ̀tọ́ pé kó yẹ kó ń tẹrọ òun lọ́dà kó ń kàpítẹ́tàrọ òun tóun ò bá nífẹ̀ẹ́ sóbìnrin mọ́ yóò tó jẹ́ kó ń gbájúmọ́ ìjọsìn dáadáa sọ̀rọ̀ pé láti ṣe òun nìkan tọ́rọ àwọn sọ̀rọ̀ lórí pé káàkọ́ bí bá fún ní ìgbàláyè ni ájọpọ̀lọpọ̀ lára àwọn sàbí ìṣẹ́ lápùsàn tí ó tẹ̀ra wọn lọ́dà ní Kùrán bí sọ fún wa tàbí sọ fún wa kí ẹgbẹ́gbẹ́ sí ayé kóhùn ní fẹ́yàwó báwọn ẹlẹ́sìn kan tó ń ṣe àdádálẹ̀ nínú ẹ̀sìn kódà nínú ẹ̀sìn wọn ní tí Kùránù pè fún wa onípa àdádálẹ̀ ní warahbaniyata ibtada'uha wọ́n dálẹ̀ ní kìsára ẹ̀sìn torí pé ara wa lẹ́tọ̀ọ́ lórí wa lára sí Islam wa lórí wa àwọn tá ń bá gbé sáàjọjọ́ mọ́nìyàn bẹ́ẹ̀ náà lálẹ́tọ̀ lórí ara wa ẹ̀tọ́ tó lè débi pé tó bá tọjọ́ gbé alkiyama tẹ́lá wọn ọ̀tọ́ ọlọ́wọ́ bá àdékiọlá lágbájá ní kó kírun kò kí sásìkò lágbájá ní ó bá rẹ̀ oúnjẹ sọ́nà Ramadan lágbájá ní ó ṣe tó ọlọ́run mọ́ lórí pé bá wo òun òun ó darí di olówó tí ó sẹ́ tí ó bí ìbẹ́tọ̀ ohun ọlọ́run bá níkẹ́ ọlá ni wọ́n táwọn èèyàn bá wọ́n náà kọ́nà má jẹba ọ̀wọ́ táwọn ànábí ọlọ́run ṣípẹ̀ táwọn bàláìká ṣípẹ̀ ọlọ́run bá

àtọ̀rọ̀lọ́ ọlọ́run bá àdígbà pé tó dáríjì ní òun ṣe tán àti dárí yẹn jì wá ṣùgbọ́n ẹni tá gba ẹ̀tọ́ ẹ̀ rí yóò gba ẹ̀tọ́ ẹ̀ padà ní gbangba yawmal qiyamah lára àwọn ibi táwọn tí wọ́n máa ń rá ẹ̀tọ́ ọmọnìyàn láre oní abala ìgbà rìbá ìgbà owó ẹ̀yìn báwọn Yorùbá ti máa ń pè nínú òde Yorùbá kò fẹ́ sí èdè kan tó gbé ìtànpè ní àríṣùà wọ̀sọ́f tó gbé jáde ní òbí bùkátà ká ṣàlàyé ìntí ìjẹ́ rìbá ìtànpè ní rìbá nínú ẹ̀sìn Islam kì í ṣe ìtàmọ́ sábà pè ní rìbá tó ní ìtàmọ́ sábà pè ní rìbá láwùjọ wa bribe lágbà ṣùgbọ́n rìbá nínú Islam owó Islam fagilé owó èlé gbogbo kátàkárà gbogbo òwò tó bá ti lélẹ̀ inú haram nínú sharia islam débi pé ọlọ́run bá àdíkà sọ pé tó ẹni tí ó bá gbé ìmá gbowó èdè tí ó bá gbé jù sílẹ̀ òun ṣetá àti polongo òun àtànábí òun ṣetá àti polongo ogun lé wọn lórí ṣùgbọ́n èdè yorùbá owó ẹ̀yìn náà rìbá láǹpì so èyí tá nínú èdè lárúbáwá ìtàǹtò owó ẹ̀yìn yẹn bribery rishua ni ìtàǹpè ní rishua yìí òní máa yóò tọ́ lè ìtọ́ lè hakin àwọn ìkọ́sì báàpì ìta fún ni taa fẹ́ ti gba ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ìrìn tí mo ti lọ ní pé tó lára ọ̀nà táàyàn fi ń rá ẹ̀tọ́ ẹlẹ́tọ́ láre láwùjọ wa pàápàá jùlọ àwùjọ Nàìjíríà ìtọ́ eléyìn ṣọ́yà tí láàmà ń pè ní ríṣùà ó ní tá fúnni ẹ̀tọ́ tí ṣe ti wá afúnni lówó láti gbà á àbí ẹ̀tọ́ yìí lágbájá ló tọ́ sí àwọn afẹ́ni tí ó wà lọ́wọ́ ẹfun lẹ́tọ̀ọ́ kó má lè rí ẹ̀tọ́ afúnlówó kó má lè rẹ́tọ́ ìgbà kí ìdájọ́ rìbá àbówó ẹ̀yìn nínú ṣẹ̀rẹ̀ Islam ọlọ́ọ̀bá adékíọlá ó ní haram ni nínú sọ́ọ̀tún Maida Quran chapter 5 verse 42 ọlọ́run bá àdíkẹ́ láròyìn àwọn yahudi nígbàmẹ́ àwọn ẹni ìṣẹ́bílé ni wọ́n ọlọ́run bá àdíkẹ́ wọ́n ròyìn lára àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ tó jẹ́ṣẹ̀ tó tóbi ni wọ́n máa ń gbọ́ káàkiri èyí tó wá kọ̀ wá ní kútùbà wá yìí ní àkàlúnẹ̀lì sọ̀tù wọ́n sì máa ń bákanáà sọ́ọ̀tún 188 ọlọ́run bá àdígárígó wala ta'kulu amwalakum bainakum bil batil ẹ gbọ́dọ̀ jẹ ogún ológun owó olówó ẹ gbọ́dọ̀ jẹ lọ́nà ẹ̀tọ́ gbogbo eléyìí ó kó sínú kéèyàn jalè kéèyàn mú nǹkan ní nǹkan kéèyàn dọ́gbọ́gba nǹkan kéèyàn ṣe fún wa náà gbogbo eléyìí tó lówó bá fínú fẹ́dọ̀ fún wa èèwọ̀ nínú ṣẹ̀yà Islam gẹ́gẹ́ náà ló kó sínú

nínú tọ́tù bákàrà bákàrà náà ayà iná 188 a ń dárúkọ ẹ̀sẹ̀ wíta bá kó mọ́sánásí káàná wò tó tó ń tọ́lọ̀ ọba ní kẹwàá sọ̀rọ̀ ilé o ni wàtúlù bí ha ìlàlẹ̀ òkàm lìtàkùlù fàríkọ́m min amwari náà bèrè ismi wa antum ta'alamu so àti owó láà fún ọ̀rọ̀ wá déwájú adájọ́ agbótó adájọ́ yìí afẹ́kó dájọ́ tí ó gbé wà lẹ́sẹ̀ awakùn lówó tí ó tàà fún yìí náà ní ṣẹ̀ríà Islam ẹ̀ṣẹ̀ ni òun là ń sọ̀rọ̀ nǹkan yìí ilé inú Qur'an òdíṣẹ́lá mọ́tọ̀tọ́ ní pé àtẹni tó gbà òdíṣẹ́lá mọ́sànsálàm ó ní ayò láhìmí nábàtàmín sọ́tín fanáàrù àhákùbì gbogbo bá ṣe ẹran tó bá wù lára wa tó jẹ́ yí pé tó ibi owó ẹ̀yìn ló ti jáde iná ọlọ́ọ̀bà àdékíọlá ó lẹ́tọ̀ sí ju àlìjánà lọ́kọ́lọ́ọ̀bà àdékíọlá kó má fi ẹ̀jẹ̀ wá eléjì àmọ̀ ipé èèwọ̀ nínú ṣẹ̀rẹ̀ Islam kí èyàn gbogbo ẹ̀yìn bó ti lè wù kó kéré mọ́ èyàn ń sọ ní pé tó fún mi ní nǹkan báyìí àbẹ́yàn ń fún ni ní àbẹ́yàn ń gbà á ní àbẹ́yàn sọ pé tó ma bá rí tó gbogbo ẹ̀ gbogbo ẹ̀ báwọn bá rí sọ ní gbogbo bá nàìjíríà náà ni ọ̀tọ̀ ní ká tó pé tó ẹ̀ fún mi ní nǹkan báyìí a lọ sí Ìkòyí prison wọ́n ní lára àwọn ẹlẹ́wọ̀n tó wà ń bẹ̀ kéèsì ẹ̀ wọ́n ti yanjú ẹ̀ wọ́n ti ní kó máa lọlé ṣùgbọ́n àwọn tó jẹ́ wọ́dà thousand naira wọ́n wá lọ tọ́jú fáìlì ẹ̀ tó ten thousand naira tí wọ́n fẹ́ gbà yẹn ẹni ẹ̀dẹ̀ wà nínú ẹ̀wọ̀n ìgbà náà lọ dìgbàtà tàbí sọ̀rọ̀ ẹ̀ àwọn wá dáwọ́ padà sọ fún irú eléyìí àkọ́kọ́ wọ́n fi ara ní ẹni yìí ẹlẹ́ẹ̀kejì pé ma béèrè fún owó yìí fún tẹ́ni lẹ́tọ́ sí èèwọ̀ inú ṣẹ̀rẹ̀ Islam ọlọ́run bá ní kí ọlọ́bí wọn gẹ́bẹ̀ náà àbí tó àwọn òtẹ́ béèrè tàṣùmọ̀ ẹgbẹ́ ìdí tí wọ́n fi fún wa nípa ẹni tí ó tọ́ sí ló fẹ́ gbà lọ́wọ́ wa eré iná àgbọ̀dọ̀ bá èèwọ̀ nínú ṣẹ̀rẹ̀ Islam àbíkọ́ pé tó àwọn akọ́sẹ̀ là ń kú ni àwọn akọ́lá ń gbà nígbà wọn ṣe ní pé tó àwọn amú tọ́gbẹ́ à ẹfẹ́ gbà nǹkan báyà wọ́n o kẹtó lè ṣe wọ́n o so eré náà ní àwọn ilé ìjọba àwọn iṣẹ́ wọn ṣe eré náà eré náà èèwọ̀ ní inú Islam ṣùgbọ́n Islam wọ́pọ̀ sí wẹ́wẹ́ nínú òfin nàìjíríà ní tí mo mọ̀mọ́ wọ́n ní ẹn tó fún ni àti ẹn tó gbà àwọn méjì ni wọ́n ṣẹ̀ tó fi ṣùgbọ́n kò rí báyìí nínú ṣẹ̀ríà islam bó ti nínú ṣẹ̀ríà islam gbé tó tó wáyé pè mí mo ní ẹ̀tọ́ yìí fápẹ̀rẹ̀ ní tí mo ṣiṣẹ́ fún ìjọba àbẹ́yẹ kí n gba pẹ́ńsọ̀n lọ́wọ́ ìjọba owó mi ni pẹ́ńsọ̀n yìí o àbí mo ní kankan láti ṣe pẹ̀lú ìjọba àbẹ́lẹ̀ má jẹjọba ó lè jẹ́ tẹ́tẹ́ àwọn tó wọ́n mẹ́rin gbẹ́rara bẹ́ẹ̀ bá pẹ̀lẹ̀ báyìí àmì fún yín irú àyè báyìí èmi tí mo fún wọn ní ò lẹ́ṣẹ̀ wájú ọlọ́ọ̀bà àdíkẹ́ọlá ẹni tó gbà á lẹ́lẹ́ṣẹ̀ tí wọ́n ta bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan pé tó ìta ń pè ní owó ẹ̀yìn nínú ṣẹ̀yà Islam ó ní ń tá fún ni láti lè fi gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ àbí láti lè fi dún ẹlẹ́tọ̀ọ́ ní ẹ̀tọ́ ẹ̀ nǹkan yìí àánú fún ẹ tó ní nǹkan báyìí pápẹ́rẹ bọ̀lọ̀ tó gbórí ìtọ́jọ̀ ní sígbótò èyí tó ṣe nǹkan báyìí fún mi wọ́n gòkè ìgòbá ìbáyìí ìgòbá ìbá tí ń bá sọ owó tí ìfún olówó ọlọ́pọ̀ ní kò mi tó wà ebi tí mo fún wọn yìí ní òníṣẹ́ ìwájú ọlọ́ọ̀bà ní kíọ́lá àwọn tí wọ́n gbà lọ́lọ́ọ̀bà ní kíọ́lá òbí àbáṣe contract lára àwọn ibi tó administrative and financial corruption àwùjọ ò lè tó kọlọmbà ní kẹjíká àwùjọ wá tó ọ̀pọ̀lọpọ̀ táwọn ní pé tó àwọn tó wà ní south east wọ́n àwọn gbogbo wọn Biafra àwọn eh, admin ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí ní pìlẹ̀ ẹ̀rí pé tó ní tó fà àwọn nǹkan yìí tí wọ́n bá ní kọ́ ṣe tún sí tí tí wọ́n ní kọ́ ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ gbà ní tí wọ́n bá ṣe ní ti dáadáa a mọ̀ tó wà ní díẹ̀ àbáwọn tí wọ́n fún ní contract kí sàwọn nìkan kò sí tí wọ́n fẹ́ ṣe wọ́n ní pé kí wọ́n lọ mú báǹkì wá kó dúró as guarantor pé kí wọ́n bá tẹ́lí sí ìdada báǹkì tó dúró as guarantor ilé ẹkó jẹ̀bi àti báǹkì o àti contractor àti politician o àtàwọn tó àwọ́dì owó yìí tálámú sí kò sí oríkàlùkù ṣe tó bá wù ní èyàn ṣe contract lújọba kó tó avoid contract wà kọ́ sanwó ó ti ọbọ̀ lọ́wọ́ sí lẹ́yìn yẹn ni o tó wá ṣe kọ́ntrátì tán àti gba owó tó fi ṣiṣẹ́ wàhálà ní tó bá sanwó wọn ní onígbó owó yóò ní dájì fàyà maha ni owó tí yàn bá fún ni láti gbẹ́ ẹ̀tọ́ wa lọ́wọ́ wọn ní ṣẹ̀yẹ́ Islam ìrò lẹ́ṣẹ̀ ìwájú Ọlọ́run bá ìkíọ́lá eléyìí ó wá kó bá wa láwùjọ ní gbogbo ọ̀nà àti gbogbo ààyè débi pé àti ẹ̀wà rí nìkan láwùjọ tàbí pé tòun mórí bọ́ lánàá mo wo fídíò house of assembly bí afẹ́lì sí mi ò mẹ́tò jẹ́ mẹ́ wọ́n sọ mi ò mọ̀ bí abíjì yẹn ti pẹ́ iye tí yẹrin chain àti ẹ̀ṣọ́ eh, sí design former minister Tony ní value 14 billion naira ẹ̀ṣọ́ tó bìnrin ó ń bọ̀ sára lásán tó rí bó ṣe minister 14 billion naira 14 billion ọwọ́n bèèrè lọ́wọ́ ẹni tó ń sọ chairman EFCC that young man ọ̀rọ̀mẹ́sẹ̀ eléyìí ẹ̀ṣọ́ nìkan yẹ́ríẹ́ sí chain lásán ní 14 billion naira pé mọ́tò àfilé nǹkan ọ̀nà irọ́ gbogbo 14 billion yìí ó kàfẹ́ wọ chain ló fẹ́ gbà sọ́wọ́ ó fẹ́ túnra ṣe òní 14 billion ilé àti mọ́tò nǹkan 18 million dollars dollar ní ti bá 500 naira bí nǹkan ní wọ́n ta ẹ multiply 18 million pẹ̀lú 500 èèyàn kan nínú ìjọba kan dẹ̀sánì nìkan nìyẹn àìmọ́ya àwọn èèyàn tó gbé tó àti ẹ̀fún wọn ṣífáìlì kan wọn nígbà táwọn tó pé tó ẹnìkan kó 14 million naira àbí ètò máa wẹ̀ billion naira yìí tó ń kó tó wà lákàtà ẹ̀ àwọn èèyàn ń sọ pítù fún owó tí ò tó 1 million naira àìsẹ̀sẹ̀ máa gbàgbé káàkiri àmà gbogbo káàkiri ẹjọ́ ìṣàánú wa ẹni ní kidney exchange ọmọdé irú àwọn ọlọ́ọ̀bá àdékẹ́lá yí àánú kò mú ọkàn wọn tẹ́ pé àwọn náà máa wo million naira táà fi gbé lọ sọ fíìtì yóò kẹfẹ́ gba pílò lásán ẹ̀sàn bribe so àwọn tó wà níjọba nìyẹn kí wá sí ìjọba nìkan kò sí gbogbo ọ̀nà kò sí gbogbo ààyè tí ó sì ọ̀sí tí mo sọ lẹ́ẹ̀kan in tó jẹ́ tọ́ yí tí ìjọba ti gbàgbé tó ń gbẹ́ àgbọ̀rọ̀ gbówó fún eléyìí ẹ̀tún sanwó kọwọ́n tó tẹ̀mù níbi bóyá ibi iná ni bóyá bí omi ni gbogbo ẹ̀ ọmọ lórí pé tó lẹ́ẹ̀bá ti sanwó ẹ̀yìn ẹ̀ nìlọ́ràn lọ kọ́lọ̀ bá gáṣà lọ́wọ́ òdíṣẹ́lá mọ́sùlùmọ́sẹ́lẹ̀ nínú sọ̀rí imam muslim ó ní aláhùnmà ìrẹ́lọ́wọ́ bá àdíkẹ́ọ́lá man waliya min amri ummati shay'an gbogbo ẹni tá bá fi ṣe lórí lónú al'umma yìí kò bá jẹ́ tó kéré jù lágbèrè lórí fàṣàkàrí ó wá fi ya yóò fi ní àwọn èèyàn lára

àwọn tó wọ́n dá gbófinró tí ó mọ́ àwọn èèyàn kódà ó ti débi ọlọ́pàá ni sójà ni adájọ́ ni the same thing kò sí yàtọ̀ èyí tó wá sí pé àwọn tó wọ́n jẹ́ ọkàn inú ìlú àwọn àfá àtàwọn pásítọ̀ kò wájú àwọn náà lẹ̀ ń ń dàrú àwọn kan wà tẹ́gbẹ́ kí wọ́n mójútó lòrò ní èyí tẹ́ yìí kò pàápàá jù ọ̀pọ̀lọpọ̀ wọn nìyí ní wọ́n ńlá fẹ́ táwọn tí wọ́n wà ní kòyí tẹ́ kí wọ́n sàlàyé fáwọn èèyàn tàbá ọkọ̀ ní ti àwọn olópọ̀ jù nàìjíríà tí wọ́n ṣẹ̀sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì tàbá sọ pé mùsùlùmí àti kìrìsìtẹ́nì àwọn òbí ìpìlẹ̀ pé dáadáa ní eléyìí àbúrú ni the same thing lání tí wọ́n kàwọn ẹni tó sọ fáwọn èèyàn ìpé ilé ìtẹ̀sẹ̀ ẹ̀wọ̀ ìná ọlọ́ọ̀bà àdéjẹ́lá ó lẹ́tọ̀ọ́ láti fìyà jẹ́ fún tẹ̀sẹ̀ fáwọn èèyàn ara ẹni tó sọ

ìgbẹ́gbà tọ́lọ ọba ẹ̀rẹ́gẹ́ sí pé fáńkì ló máa tọ́bà lákúnmílẹ̀ nìsà nínú sọ́ọ̀tọ́gbà tọ́lọ ọba ẹ̀fẹ́ ìtọ́wà wùnyí nínú àwọn obìnrin bí a méjì àbí mẹ́ta àbí mẹ́rin àfáà tó bá ti tí kọ̀rọ̀ọ́ṣọ̀ ni pé ọlọ́run sọ mẹ́rin mẹ́yẹn ilé ìwọ̀n sọ tí mo sọ ìtàwọn tí wọ́n sọ tí mo gbọ́dọ̀ ní pé ìtọ́lọ́run sọ ni pé 2 plus 3 5 plus 4

ọlọ́run bá gẹ́gẹ́ pé àṣọ àrá oúnjẹ tàbí ọ̀hún alùgbọ̀wùn àwọn tó máa ń kọrin àwọn tó tẹ̀lé wọn àwọn tí ó mọ̀ kankan ni olórin yóò kọ́ ní gbogbo ìbánú ó dùn sí àfọwọ́sọ̀rọ̀ tó ṣe kíni tí ó kòrò tí ó mú wa rán gbá ń tàà president tó ń gba kódà orúkọ yín wà nínú Qur'an orúkọ yín wà nínú Qur'an fásọlá fásọlá nínú kùrán fásọlá so àwọn èèyàn ní ẹ̀rí rẹ̀ pípẹ̀ jẹ́ ní ìrìkà pàwọn àpáàmọ́ the same thing pẹ̀lú àwọn pásọ̀ tẹ́gbẹ́ tó àwọn churches kò sí ìtàlì gbígbà pẹ́gbẹ́ 1 billion naira ibi tó bá ti gbogbo wá kò bá kó jẹ òsìsẹ́ tó kò sí tó kàn wá kọ́lẹ̀ àwọn tẹ́ẹ̀rẹ̀ Hassan tókótó ẹni yìí ẹnìdọ́gba ẹni yóò yẹ kó jẹ àwọn tó máa sọ ọ̀já nìyànjú kílẹ̀ ènìyàn sọ́nà ráwọn dìsáàni àwọn tó wọ́n kó jẹ nígbà fún ẹlẹ̀ kan kó lọ owó bàbá wọn ìṣẹ́ ọlọ́run bá lè kíọlá àwọn tí wọ́n bá kó jẹ báyìí ilé náà ó yàtọ̀ ọ̀rọ̀ ṣẹ̀rẹ́ ọlọ́run bá àdíkẹ́lá àríṣíwà kéèyàn bu wẹ́yìn báyìí ó yàtọ̀ báyìí in ti ṣẹ́rí ọ̀ṣẹ́ ní pé tó àwọn ǹgbà tó fẹ́ gbọ́lé tó fẹ́ gbọ́ ipò ó ní ẹta àmọ̀ kó ní ó dùkílẹ̀ afẹ́sì ǹgbà tó fẹ́ kó ń bẹ̀ ó yẹ kó ní ẹta àpòjẹ́sì kó ní tó bá kọjá àgbà gbogbo ilé lọ́wọ́ ẹ̀ inú sọ́tọ̀ al-imran wọ́n ní kúnlẹ̀ má dákàrà zakariya alayha al-mihra ìgbà tó zakariya annalaki ibiro ti rele bá ti oselu wa ni ẹgbẹ́ ibo lẹ ti gbogbo èyí o ba bá lè nnu e agba àgbà a fi ìyà tó tọ́ abìjẹ́rún le tìmọ́lé àlègé wọn lọ́wọ́ tó ṣẹ́ ìsìláàmù lágídí lọ́wọ́ kalẹ̀ fún wà si wa gbogbo àwùjọ ọtí àmọ́ lórí ìjẹ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ mọ́lẹ̀ àwùjọ nàìjíríà tó gbogbo ọ̀pọ̀lọpọ̀ bàtáyẹ̀ bá ń kọ̀m̀lẹ́gbì àwọn olórí àwọn olórí kódà láàrin ara wa problem kọlọ̀bà àdíkẹ́lá tún wá ṣe ọlá fi tó lè ragbà ẹ̀ kọlọ̀bà àdíkẹ́ọlá àwọn tí wọ́n bá lọ́ọ̀bà àdíkẹ́ bá fi sípò بسم الله الحمد لله ثم الصلاة والسلام على من لا نبي بعده Our khutbah today centers around a social or political sin in society or as it said these days, a social political crime in a society. Islam the way it is, is giving due rights to those who own such rights. The entirety of Islam is built on giving people their due rights. So all our acts of worship that we have to pray, we have to do zakah, we have to do hajj, they are merely a fulfillment of the right of our creator on us. So also, under the right of our creator, we find the right of the Prophet sallallahu And the right of the Prophet on us is that we obey in what he has commanded. We refrain from what he has prohibited, and we have found the truthfulness of whatever he has told us. Such things that are considered as the unseen, the right, So he told us that there is Qiyamah, we believe. He told us that there are angels, we believe. Even if we have not in our own, with our own senses perceived this thing. That is the right of the Prophet Sallallahu Alaihi Wasallam. also, Islam has laid down right on our own person. As far as Islam is concerned, we do not own ourselves. Somebody who commits suicide, ah, I'm the owner of my life, I can do what I... No, you cannot. Allah gave your body to you as a trust You must use it the way Allah SWT has laid down. And Allah categorically, unemphatically says, وَلَا تَقْتُلُوا أَنفُسَكُمْ Do not kill yourself. You cannot decide to sell part of your body because you do not own it. You do not sell what you do not own, absolution. So the same way Allah has laid down right on our person is the same way He has laid down right between human beings one to another whether such human beings are our father, our children, some of this we have discussed in past khutbah. The rights our relatives have on us, the rights of our neighbors. These are part of the rights that Allah has laid down when it comes to interpersonal human relationship. And one such way in which this right is usually consumed in a false way is through bribery and corruption. Especially in societies in Nigeria where the corruption level is fantastic as David Cameron once said. So I saw a video, I think last night, and it was all the motivation for this khutbah, where a former minister, Dizani, the EFCC was going to auction our jewelry. Jewelry alone, what she wears, her earrings, her necklaces and things like that. And it was valued at 14 billion naira. 14 billion, not million. 14 billion. What is going to put on her ears? A necklace, bangles whatsoever, 14 billion naira. And one of the members said, what about our house? And the man, the young man, the chairman of the exchange said that's about around 18 million dollars. The dollar is about 500, approximately 500 naira now. Just one person in government. What about others? And this is the bane, this is the problem of Nigerian society. Whereas it is possible for us to identify those in power that, oh, this person is corrupt, we find it in every sector of the Nigerian society. Corruption. Allah subhanahu wa ta'ala has made bribery impermissible. He has made it haram. Not only haram, he has made it of the kaba'ir. The kaba'ir means that it's a major thing. So we have things that are minor and we have things that are major. Bribery is deemed to be a major thing. The Messenger of Allah subhanahu wa ta'ala said categorically that may Allah cause the one who gives bribes and the one who takes it. As I reference of the Quran, I will just reference them because of the time. Uh, uh, Quran chapter 5 verse 42, that's Maida 42, Quran chapter 2 verse 188, Allah SWT, I mean, I'm standing at it now, you find right there in the Quran, discussing the fact that to give bribe is deemed to be a sin. This has unanimous agreement across all rule of law as far as Islam is concerned. What is bribery as defined by Islam? And this is here also, Islamic law is a bit different from secular law. In Islamic law, if this thing is not yours and you give money to acquire it, then you have committed this thing. You are as cursed as the person who collected the bribe from you. But if this thing is yours, you have every right to it. Take for instance, you went for an interview, we <laughs> allowed save us in Nigeria. I personally went for an interview to work as a teacher in a secondary school. Teacher. After the interview, somebody told us that no, you cannot. To work as an ordinary teacher You have thousands of people waiting outside in the sun, graduate. And as a result of look, you see, after you pass the interview, that's not the end. You have to start looking for senator and so so and so. So I said, I will start looking for senator to work as a teacher. <laughs> I will not. When the government brings out employment, you have to pay heavily. You buy employment that you are qualified. You have to pay heavily. In that circumstance, if you are qualified for that job, or you do a contract with the government with your own money, you did the contract the way the government required. And when it was time for the government to pay you, an official is saying somewhere that you cannot have the money until you give my hand. What you give them remains a bribe, but you have nothing. The person that collects is the one that has the thing. When you are getting what is your own right, and you are paying for it because this person insists, Allah does not deem you to be a thief. So let us examine, let us and give an example that everybody understands. If I was driving without the seat belt, and then here the was, was LAFMA or uh, road safety arrested me, I did not have the seat belt. What I give to road safety to escape from that, I am I've committed a sin because I actually actually uh, made an error. But if I use my seat belt. And then they accosted me along the way, and in one way or the other insisted that I must give them something. What I give to them is not, I don't have anything. So this is the way Sharia looked at bribery. What we give for our own right, or to save ourselves from punishment. You see, Nigerian police, eh, there was a very, a, eh, eh, a very pathetic case. Somebody died in a house, and the landlord told his son, let's report to the police station. And then the police came there. They saw that the, the house was not broken into from the from the outside. The man died naturally in the in the house. So you have to pay this amount of money if you don't want to case. They refused to pay that bribe, and it became a case that that man, the landlord was an old man, spent several months in jail because he did not pay. Somebody jumped in front of the car. He had a suicide note on, and he jumped in front of the car, and the car knocked down, and he died. When the man went to the police station, and reported, the police took the side note and said, okay, you will buy this side note. I think I remember the price there, 120,000 naira. If you don't buy it, it, becomes a case. If he gave that money then and there, he has not committed a crime because this is not, it, it's not uh, trying to deprive another person of his or her right. This is what he deserves. And this is how our society is. So much so that we do not expect justice because of bribery. I'm very sorry, just some few minutes I'll spend um, a bit outside the time of Africa. We are supposed to have people who make changes, whether it's the judiciary, the law enforcement, the military, you are grabbing something deep into the very fabric of Nigerian society. It is only the politicians up there that at times when we investigate and say, ah, look at the amount of money they took. But it's everywhere. Every nook and kind of Nigerian society. The most unfortunate thing, the Arabs will say, what is supposed to make us simultaneously, simultaneously weep and laugh is that those who are at the end of protecting the morals of society are also sunken into corruption. The scholars, religious leaders, whether they are Muslims or Christians. Yeah, we differ from Christianity in theology, but our morals are almost the same. Nothing in Christianity justifies the acceptance and giving of bribes. But what you have in churches, in mosques, in the Salatu, you find out that those who are the conscience of the community are also there collecting bribes. I used to feel very surprised at Father Hassan Kuka, that the Catholic uh, uh, guy, when he says that the, uh, the government should not investigate uh, past financial crimes. Why shouldn't we? And his holiness is not only him. You find this also among scholars, so-called so Muslim scholars, who are they are ready to twist the neck of the Quran and the Sunnah to suit the fancies of people who are the end of power and who are in control of money. So we go around hobnobbing with politicians and we refuse to tell them the truth that what you are doing. And that is why Islam does not want us to be hungry for power. Because of Allah told us that do not hunger do not try to get into a position of public authority. So because on the day of resurrection, إِنَّمَا هُوَ خِزْيٌ وَنَدَامًا It is humiliation and it's going to be a regret. So when those who are supposed to be the moral custodians of society in themselves are corrupt, what do we do? When the it in the mosque or when the altar in the churches are almost stained and desecrated by this ill-gotten wealth of corruption, what do we expect from society? And that is where our society is coming. But of course, we have to say what is compulsion of. May Allah SWT rectify our affairs. May Allah SWT, the, that's the only thing we have for now in, in Nigeria, just please, may Allah rectify our affairs. Uh, there was a time when this current president was coming in, people assumed that yes, this person is going to be the Messiah. But he came in and then things have, I mean, what has changed? The same thing. May Allah cannot rectify our affairs. Perhaps if we call on Allah subhanahu wa ta'ala, we answer our prayers. bring in somebody who rectify the affairs of the community. But nearly all the kinds you talk about, headsmen, uh, yahoo yahoo, uh, when you have a lot of young people without without job, they will eat. That's why you turn to all these kinds all around. And when they find it lucrative, you find more and more people. Ask artisans, àwọn táwọn ṣe mẹkáníkì táwọn ṣe organizer táwọn ṣe kí ní tamọ́rọ ọmọ táwọn ọmọ ẹ̀kọ́ṣẹ́ apprentice àwọn ọmọ mẹ́rin lójókò náà ṣe táwọn jókò sí tọ́rọkọ́wọ́ táwọn ní nìsìn ibi tí yàwó yàwó wa gbogbo lẹ́yìn ó pa fọ́dún mẹ́wàá ten years what would end they end from one transaction and then we continue to complain the problems of society will not go away until we rectify ourselves may Allah rectify us àti ọlọ́ọ̀lọ́ ọmọ àdígẹ́lágó tó wá sí ọlá tí ó bẹ́ lágbá rẹ̀ kó má sí rí báyíwó dà kó kọmọ torúkọ mú ọbẹ̀ kó bá yíwa jẹ́ àtàyàtọ̀rọ̀ kọlọmbà àdíkẹ́ lábúṣẹ́ ta fún ọmọ ọlá tí bẹ́ lágbàrẹ̀ kọlọmbà àdíkẹ́ lábáyé kí nàìjíríà dàrú tó àwọn tó bá láwọn bẹ́ẹ̀ dàrú kọlọmbà